I'm an apple nigga. You have iPhones in one room all my life. What Iwájú ẹ̀ 16 megapixel ní ẹ̀yìn 32? thirty two. Ládẹ̀ picture lálẹ́ ó ní flashlight What Ó ń láti mú fóònù yẹn, ó ń fi àmì tó lọ ṣe sí fóònù tèmi. Pé àní kò ń ṣe fóònù mi ni mo ń dájú jẹ́ fóònù tòun ni kí n wo àmì tó wà Keep quiet. I mean for what? Nílùú tó lọ bá tó ní jòyè. Criminal àwọn eléyìí. Yeah, criminal. There is nothing hidden under the sun. I know what belongs to you and what doesn't belong to me. Nothing. All right. No, but our neighbors want us coming. Are you saying my wife cannot be pregnant again? Àwọn NEPA àwọn wáyé báyìí lánàá sá. Wọ́n wá mú newspaper wá sá. Títí báyìí dà, ọlọ́pàá ti ń bẹ káàkiri. Ṣé wọ́n fi wàhálà ṣe wọ ni? Wàhálà ti dé. Wàhálà ṣẹ̀ṣẹ̀ fẹ́ dé ní báyìí. Àwa ń wá fílà nígbà tá a olóyè.